Lukman Àjàó ló ní ká fi kọ́gbọ́n o. ìṣe ayé olóyè ká fura sí ọ ìwà èèyàn tó ń ba ẹ̀jẹ̀ dùn ni ó àwọn lè mọ̀ tẹ́ni tó ń sọ wa kọ́ má bà ní láyé jẹ́ o ènìyàn dúdú ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló wọ́n lọ́gbọ́n ló fi bà ní láyé jẹ́ ènìyàn ló burú jù nínú gbogbo tọ́lọ́run dá ènìyàn ló yẹ ká sá fún ọmọ ènìyàn wọ́n burú ọ ojú ọ̀sẹ̀ fi mọ̀ wá ẹ̀dá ojú tútù inú lóró ayé bẹ́ẹ̀ ní kò ẹyẹ wa ò ní fò síbi tó ti ń sọ kó pẹ́yẹ o a ọmọ ènìyàn wọ́n lẹ̀. ìṣe ayé olóyè fura sí orí ìwà èèyàn tó ń ba ẹ̀jẹ̀ dùn ní o àwọn lè mọ kẹ́ni tó ń sọ wa kọ́ máa bá yín láyé jẹ́ o èèyàn tó lóyún wá dúdú ah. wọ́n lọ́gbọ́n ló wọ́n lọ́gbọ́n ló fi bá ní láyé a ò pẹ́ ká má ṣoore. ká má fọ̀tún ọ̀tún ta kò sí òsì o ní jẹ́ kọ́wọ́ mọ ìtẹ́lá báwo la ṣe fẹ́ mọ ohun ẹni tó ń robì sí wa ẹ̀yin ṣoore wọ́n ṣe bí a nítorí kí wá ní ọmọ ènìyàn ló burú jọ ìṣe ayé olóyè fúnra sí ọ ìwà èèyàn o ló ń ba ẹyẹ dòní o a ò lè gbọ́n kẹ́ni tó ń sọ wa kọ́ má bàa ní láyé jẹ́ o ènìyàn dúdú ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló wọ́n lọ́gbọ́n ló fi bà ní láyé jẹ́. lọ́ọ̀ wa o. Ìṣó kí ó ní bàdí jẹ́, epo kí ó ní bojú omi jẹ́, ọmọ ènìyàn ní sàyè rogun. Afẹ́fẹ́ bá ti wá fẹ́ gbígbóná, wọ́n ti ran afẹ́fẹ́ níṣẹ́ ni. A ìwé nìyàn lẹ̀ ṣẹ́rí gbẹ̀yàn á nítorí kí wá ní ọ. Ìṣe ayé olóyè ká fura sí ọ ìwà èèyàn tó ń ba ẹ̀jẹ̀ dùn ni ó a lè gbọ́n kẹ́ni tó ń ṣọ́ wa kọ́ má bà ní jẹ́ o ènìyàn dúdú ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló wọ́n lọ́gbọ́n ló fi bà ní jẹ́ ìṣe ayé olóyè ká fura ètò ìwà ìdánwò. You're tired, bubble. Uh-uh. The sáré change ṣé mo sọ pé mo ti ṣe tán ni. wọ́n máa ń ṣe sí ìjù ọ̀hún. I know you are so sweet. Oya oh, drink water. Ah, you're sweet, Ajana. Oh. Kí ló ṣe? Ìfẹ́. Kí ló ṣe pẹ̀lú? Farouk! Kí ló ṣe? Farouk! ojú ẹ̀ ń change. Faruk Faruk Faruk ṣọba kí ló mú ẹ? Omi tó mú ìmúlẹ̀ omi ta ni Faruk Faruk kí ló ṣe ẹ má dáyà já mi ṣó ń ṣeré bá mi Faruk ṣé tó jẹ́ kó yé mi nínú àyẹ̀wò tí mo ṣe wípé ájìyà àjọkẹ́ yìí òun mo ní sábàbí ikú àfàfàrò wallahi taala. àfàkìlẹ̀ mi. lẹ́nu ìlú ní sábàbí ẹ̀. àjọkẹ́ ìyàwó farouk. bẹ́ẹ̀ ni. ó mọ̀ wọn pa ikú farouk. mi ò sọ bẹ́ẹ̀ o ìdìnnà sọ̀rọ̀ tẹlẹmùsítẹ́kì ọlọ́run ọba nìkan ló bá fi ní mọ̀nà bí gbogbo ẹ ṣe wá dàrú papọ̀ mọ́ra wọn ni kò yé mi náà ṣùgbọ́n nǹkan tí mo rí ni mo sọ fún yín pé wọ́n mọ̀ pa ikú tó pa Farouk. èmi ò sọ pé wọ́n mọ̀ pa ẹ̀ o. àfa mo ti gbọ́ ọ ẹ ṣe. Ah! la ilaha illallah muhammadur rasulullah. ó ti yé mi. Ah! mo sì kìlọ̀ fún ajíya yìí dáadáa mo ní kó máa gbìyànjú láti kírun ọlọ́run fún ẹnìkankan ní orúkọ tí wọlé kó mọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ òun mi lórí gbogbo ayé ọlọ́run ló wò fún ní ìrun ọjọ́ kan irun tá à ń wé náà ni máa kọ àwọn òwò àbàjẹ́ fún yàn kí ló dé tàjẹ́ yóò kírun ah la ilaha illallah muhammad rasulillah sallallahu alayhi wa sallam. a ò pé ká má ṣoore ẹ lẹ́ẹ̀mejì o ẹ sí i sábà fọ̀tún ọ̀tún ta fòsíwòsí o níjẹ́ kọ́wọ́ mọ́ báwo la ṣe fẹ́ mọ ẹni tó ń lo òbí sí wa ẹ̀yin ṣoore wọ́n ń ṣe bí a nítorí wá ní ọmọ ènìyàn ló bùn jọ ìṣe ayé olóyè ká fura sí ọ ìwà èèyàn o ló ń bàyẹ̀ jẹ́ dòní o a ò lè gbọ́n kẹ́ni tó ń ṣọ́ wa kọ́mọ bàrin láyé jẹ́ o ènìyàn dúdú ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló wọ́n lọ́gbọ́n ló fi bà ní láyé jẹ́. Ah, Tobi, so survive, Obi, I just survive. Faruko, I just survive. Oh, I need Tobi, I so survive, Faruko. Yeah tiẹ̀ ti dà afẹ́fẹ́ ti fẹ́ àti rí ìtura yẹn odidi ọmọ odidi ọmọ òde padà fún wa ọkọ ọ̀pá kìíní ọ̀pá kìíní ẹ̀ ọ̀pá kìíní. wo ó tiẹ̀ ṣe a ó ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òun sunkún àbí ìwọ ń sun ẹkún. mi ò lè pa Farouk mi ò lè pa àjọ. imú mà ní ká o kò jẹ́ agbóhùn àṣebi. ìwọ dọ́kẹ́ ìwọ ó sọ pé o pa fàrúkù ah ìmọ̀ pé aláìda èèyàn báyìí yẹn sórí tí bá ní kí n bò ẹ tí bá ní kí n bò bá fà ìyá ni àṣekẹ́ yẹn oṣù oṣù ṣùṣùṣùṣùṣù ó kọ́ mi lẹ́yìn ọ̀kan ó wá sí pé gbére èmi ò lọ́gbọ́n bẹ̀rù èmi ẹjọ́ kankan bẹ̀rù báyìí wọ́ wọ inú ilé ẹrù ẹ tó fúyẹ́ àtẹ̀yí tó wúwo mo fún ẹ ní èmi di àárọ̀ ọ̀la ọgbọ́n. ẹ wò kò ń ṣe pé òògùn tó wà kọ́kọ́kọ́ pàdé lẹ́yìn lẹ́yìn báyìí kó wọlé kó kẹ́rù ẹ̀ jáde ni ẹ jẹ́ kó kẹ́rù ẹ̀ jáde kó máa lọ kí ló ń dúró ó ṣàtipá kí wá ni tó ń dúró ṣe. filẹ̀ ṣó ti yẹ sórí kò sí kí ló tó kù tí ó ṣe ẹni tá a bẹ́ lórí tó ń ṣẹnu wúyẹ́ kí ló kù tó tún fẹ́ ṣe jẹ́ kí n sọ fún ẹ tí n bá ba ẹ ní ìlọ́la ah, mo bá di odò tó di omi. abẹ́ ah. ẹ̀dà ni bọ́ bá dòdò abẹ́ ẹ̀dà ni orí òde fàájì ó ti pa ọkọ ẹ̀dà ni ó fi pọ́ ọkọ ẹ̀ dànù. ìjẹ́ ọ bó ṣe jẹ́ fún. olórí burúkú obìnrin. ọkọ mi ò mọ kókó ṣáájú mi mi mọ kókó. mi pé bí mo kókó ṣáájú mi bí ó pa ọkọ mi. dúró. mo gbà fúnra o gbà fúnra o fúnra o lè ní oko. Òwe fúnra o sọ̀rọ̀ yóò. Kò sí bá ṣe máa ilẹ̀ tá gbé sórí ẹni. Á ilẹ̀ o, èfìrì wà o, kò ní pẹ́ rú. Fún ayé ẹ̀ fúnra o, ẹ̀ fúnra tí ò bá le ẹ súnmọ́ mi níbí Bàṣírà yín ti dé alágbòjẹ̀dí ti dé mo kò le ẹ ṣó le dáadáa kí súnmọ́ yín oníbàjẹ́ pẹ́ẹ̀pẹ́ ṣó le tí ò bá le Bàṣírà yín ti dé alágbòkó le alágbo ọ̀pẹ́yìn alẹ́ gbogbo ẹ̀. o ti tó wa ìwọ náà iyọ̀ ẹ ti pọ̀jù jàre fi yọ lẹ̀. pépè yọ lẹ̀ jàre ẹ èwo lẹ fẹ́. ọkùnrin ló ké sí. tí hmm? o fẹ́ gbọ́ kò le rárá wàhálà ìyá sí kò le. ẹ̀yin pẹpẹ kò le rárá. Ah, tí o yé mi gan nìyẹn kí n jẹ pẹpẹ kí n má lè gbàtà sọmọ lójú. Ah, wo nǹkan ṣe mí ẹ wò kò sí wàhálà torí irú yín báyìí náà làwa ṣe wà ń bí báyìí bàṣírà wà ń bẹ fún un abáyín kò gbogbo ẹ pọ kódà tó bá lè tán bó bá lè tán bó bá lè tán ayé máa ń bàjẹ́ yóò máa kó màámi màámi ni o. kó bàjẹ́ kò kàn mí. ẹ jẹ́ bá yín kò pọ̀ mọ́ ń bọ̀ ẹ jẹ́ ẹ jẹ́ fún yín mọ́ ń bọ̀ ẹ bẹ̀rẹ̀ àràdà yín nìyẹn. tàà kan tó tà wọn ti ẹ bá ọdún ọmọ ara mi ń bọ̀ bàbá yín pé ogbó ẹ̀pọ̀ sí pẹ́pẹ́ tí má ti pé ogbó ẹ̀pọ̀ fún yín ṣẹ̀ ń gbọ́ màá sọ àwọn èyí tí ẹ máa mu nísìn báyìí fún yín tọ́mọ ò bá sí ń bẹ̀ ẹ má lo èyí fẹ́ gbé fún yín láti o. bàṣírà bàṣírà ọmọ náà bí ẹ kò ní dáfọ́ àtúntò yìí yóò dáfọ́ jàre kí ni ìtọ́jú ń gbà ní ìwà rẹ̀ pọ̀ ìfọwọ́ ìwọ ìwọ inú mẹ ìwọ ìjókòó bẹ́ẹ̀ tiẹ̀. ṣé ó ń ta wíṣkì ni. ìwọ tó mọ ẹ wíṣkì kan Davido ló ń tà. bàzíra bàzíra bá ń dàpọ̀ mọ́ra wọn. ẹ má wọrí fa ah! pẹ́pẹ́. èmi pẹ́pẹ́ ah! àti wàá bu atasẹ́nu wàá dìtòrò fún mi. ṣé ẹ rí ẹ bá rí mi lọ́la ẹ ṣàdúrà fún mi ni ẹ gbà ẹ gbé nǹkan lura. kí n dá wọlé jẹ báyìí. wọn lè gbé nǹkan lura. ọsùn ọ pé. ẹ gbé lura. kò sí wèrè. eléyìí ni ò wá parí gbogbo sẹ́ẹ̀ o òkì hmm. pọ̀. tẹ́tẹ́ bọ́mọ òun ò bá sínú ilé ẹ má lò ó ẹ má lò ó bọ́ bá lè tán nǹkan fọ́ o ẹgbà ẹgbà bó ní ìṣèlú lè hmm. alẹ́ ni kẹ́ ẹ lò bọ́mọ òun ò bá síbẹ̀ ẹ má lò ó alẹ́ tí ti ní máa sùn ni kẹ́ ẹ lò ó ṣẹ́rẹ́ lè one five ni máa fún yín ní one four ṣe wáyé lè múrí márùn-ún ní hundred naira péré ó jẹ́ one five. o oh, oh, iyọ̀ iyọ̀ ẹ pọ̀ bàṣẹ́ra iyọ̀ ẹ pọ̀ jẹ́ fún one bay kó ló bẹ́ẹ̀ gba one bay lọ́wọ́ mi. ẹ má gbé ó bá yẹ ẹni ò lè ṣó ń lè kò ní kò lé lé kò lé lé. wàhálà ẹ pọ̀ bàṣẹ́ra one four ni màá fún ẹ o ṣé ó lé tí ò bá lé ẹ súnmọ́ síbí one five. gba one four ni màá fún ẹ ló bẹ́ẹ̀ bá mi gbé kínní. Ah. ó tẹ̀ mọ́ nǹkan ṣeré owó mi náà kì í patronize ọmọ rẹ̀. ẹ jẹ́ one hundred naira o. o ti máa ń ṣe ìgbéraga jù bí mi ṣe wà yí o ní ìwà tí màmá ra nǹkan tí màá ti tẹ́sítẹ̀ tí mi ò dẹ̀ confirm ẹ̀ mi ò ṣiṣẹ́ bí a kò ṣiṣẹ́. tested and trusted. eléyìí burúkú ni ẹ ẹlẹ́sìn èèyàn sì ni ọ́ lọ́jọ́ kìíní àná bóyá iṣẹ́ rárá lọ́dọ̀ àǹtí mi nìyẹn wọ́n ní ń dáríjì ẹ̀ mo fi ẹlẹ́ ìyá rẹ̀ wà ní lọ tẹ̀sí ẹ̀ lára rẹ̀ àbájá ilé yìí kò kíbọ̀ látẹ̀yìn olórí ibú ọmọ pẹ́pẹ́ ẹgbẹ́rú mi. Ah, ọmọ ìbàdàn ni mi olúyọ̀lé mo eh, ti wá. ṣé ah, ah, bàdàn ni ọ́ ni. bẹ́ẹ̀ni ẹbí ẹ̀kọ́ pẹ́pẹ́ ah. ẹgbẹ́rú mi. ṣé ó bó bá ń le mo bá yín dúpẹ́ eh, bí ò bá le ẹ súnmọ́ mi níbí bàṣírà yín ti dé alágbo kó le alágbo jẹ̀rí yín eléri bòlòṣì ẹyẹsẹ̀ tọ̀ntínrín ṣó le ṣé ó ṣì ń le bí ò bá le ẹ súnmọ́ síbí Bàṣírà yín ti dé. mo gbà fúnra o gbà fúnra o onílé tí ó fura ó lè ní oko. Aki Aki Aki Aki sórí pé olórí burúkú ni ẹ sórí pé ayé ìwọ ọmọkùnrin ti bàjẹ́ àti kí ló ṣe fọ́kọ mi akíbọ̀bí sọ̀rọ̀ kí ló ṣe fọ́kọ mi bẹ́ẹ̀ni sọ̀rọ̀ akíwọ́n ló pa Farouk akíwọ́n ló pa Farouk ó lè sọ̀rọ̀ àbí ó lè sọ̀rọ̀ pé kí n yá ìjẹ́ akíbọ̀ ò lè ṣe báwo ló ṣiṣẹ́ sọ fún mi. Ah. èmi kọ́ ni mo pa ọkọ ẹ̀ mo lo ọgbọ́n inú mi láti gẹ̀ẹ́tì. Uh-huh. bàbá ah, ṣé kò ṣe pé bí amòkúta yẹn ń bá ṣá. bí ti bò. ṣé mo pé tẹ́lẹ̀ tí ajá bá ń rìn ni tó ń jùrù mm. tó wá dé torí èèyàn tó bẹ̀rẹ̀ sí gbó ṣe ń gbọ́ wá láti bẹ̀rẹ̀ nìyẹn. Um, èèyàn gbọ́dọ̀ fura. Eh, eh, eh, ọmọ tó jẹ́ pé tẹ̀tẹ̀lẹ̀ ó tiẹ̀ máa ń ṣe dára sí mi ọjọ́ tó bí kó fún mi lóúnjẹ bí kó bá mi sọ̀rọ̀ tùnú bí kó rí mi kó rẹ́rìn-ín kó ṣe gbogbo nǹkan nígbà tí mo ti lọ kọnu fèsì báyìí mm. kò tiẹ̀ wàá fẹ́ rí mímí látàn rárá ni. awo ẹ wo tó bá pò ṣe mọ́ mi báyìí ẹ wò mí ẹ tún mọ̀ pé ah ẹni sọlọ ló dà báyìí. lẹ́sùn gbọ́ kọnu sí. ẹ wo o ti sùn mí. ló wáá fojú kojú wọ̀. mo dẹ̀ nífẹ̀ẹ́. Ah. Hmm, àkè ṣe o nífẹ̀ẹ́ ọmọ ẹ̀. Ah, bàbá hmm? wọ́n máa ń sọ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ní marry your friend marry your friend na my friend na i take follow talk na say i wan marry her wey she dey talk teaching na for me na so. ọwọ́ fẹ́. baba mo fẹ́ gbé tán. o ti fẹ́ o ti fẹ́ wo ifá bàbá mi kan láàṣà tá a bẹ́ ìsáfà oògùn tí ọ̀jẹ̀ ewé ẹ̀ ló kù kan wo yé pẹ́ẹ́sì ọmọ náà lọ́ọ́ lọ́ọ́ rí bá ń wá wá bá ṣe rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé. kò lè kọ́kọ́ já kọ̀ọ̀kan búye pẹ́sẹ́ rẹ̀. ṣe rí <laughs> ayé ti yàtọ̀ sí i hmm. ìgbà kan ní gbé èèyàn kan kọjá ń búye pẹ́sẹ́ nísìnyí interlock everywhere tiles ni ṣe kódà ṣe rí tàǹgbé ilé wa ibi tí wọn ò sí interlock sí ń bẹ̀ tiles ní àbẹ̀ ibi tí èrè tiles bóyá wọ́n ti ṣe wọ́n ti rẹ̀ pa lálá rẹ̀ pa ni kò síbi tí yẹ̀pẹ̀ fẹ́ wà bẹ́ẹ̀. akin. bàbá. Ah! áàkì àṣà ọlọ́ọ̀mẹ́ni òkú oníṣu gbọ́rọ́gbọ́rọ́ lóko lágbàdo bàgànbàgàn lẹ́gàn ọwọ́ bí léèrè pé sọ́dẹ ní àbágbẹ́ oromọ́dí ẹ̀rẹ́ ọmọ òdì ìyẹ́ ẹ̀ lọ́ máa sá ìyẹ́ ẹ̀ tọ́ máa sọ jẹ́ fọmẹyẹ ṣeré ẹ̀yìn wo bọ́bẹ̀ ìtẹ̀ bìkan mọ́lẹ̀ níbi ẹni wọn ta ìsìn ẹ̀ dákun ìwọ sì rọra mú aṣọ rọra fi gbá kó ṣe ẹyọ wóró yèèpẹ̀ kan òkúta kan lọ́tẹ̀ mọ́lẹ̀ máa mú bọ̀ bọ́ọ̀ bá tún wá rí ìhun ṣe kọ́ tẹ̀bì kan mọ́lẹ̀ kàn mú aṣọ funfun ìwọ inú ojú rẹ̀ máa mú bọ̀ wá bá mi à ń kí àṣà olóòmẹ́ni òkú wo ó di aṣá tara hánì tara ọ̀tàrà lodò sàn ajé abójúoró tó lòun ṣàyomi ǹjẹ́ tó o bá ṣàyomi mọ́ gbígbẹ lọ́mọ̀ mọ́ gbẹ aṣá tara hánì tara ọ̀tàrà lodò sàn ajé afún òsì bàtà tó lòun ṣàyodò ǹjẹ́ tó o bá ṣàyodò mọ́ gbígbẹ lọ́mọ̀ mọ́ gbẹ wo tó fẹ́ pákú kọ́ wá lóò ṣe mọ́ hmm? ó lè para rẹ̀ dànù ọ ibi tí ó ní fẹ̀rẹ̀ dé. Ah! Ah! Ah! Eh, èmi ibi eré la fẹ́fẹ́ lẹ́ẹ̀mí kọ́ tó nígbàjámọ̀ ni òjé kan mọ̀ pa fẹ́fẹ́ lẹ́ẹ̀mí lóró nù. wo ó ti fẹ́. mo gbà fúnra ó gbà fúnra ó. ṣe máa ṣọmọ ilẹ̀ bàbá sórí ẹni àwùwá ilẹ̀ òun èbìrì wọn. madam ẹ kújọ́ mẹ́ta ṣàlàfíà lẹ́wà. ọ̀gá nǹkan tí ò yí ìwọ́ bẹ̀ náà kí ni bí di mbẹ́ kò gbà kò yẹ kó dìjà ewu làbúrò máa fìjà sẹ́yìn kò gbà ó nìyẹn o ẹ́ tẹ́yàn bá ní pé òun fẹ́ ṣe oògùn ìkàmọ́ àwọn tó máa jẹ́ òní yé demand fún un yeah demand and supply lọ́rọ́ ilé ayé òun ló request fún sí wọn orí o no problem. mi sọ̀rọ̀ má yà ní wèrè akínmá yẹ kí n gé ẹ farabalẹ̀ má yẹ kí yá ẹ jẹ yẹ kí n yá ẹ jẹ báwo pa bí lọ́kọ̀ báwo lè pa fáàrù. kí ló ṣe fọkọ mi. ìfẹ́ tí mo ní sí ẹ o torí at a point mo rí pé mi ò lè share pẹ̀lú anybody mọ́ ìfẹ́ tí mo ní sí ẹ kọjá kó máa sọ létí mi pé òun lọ́lé ọkọ ẹ̀ ń bọ̀ àbí àṣekíá ó fẹ́ lọ pàdé ọkọ ẹ̀ wà wá pẹ̀lú mi ọkọ máa pè é you expect me to be happy but I feel pé the best thing fún mi láti ṣe ni pé kí n get ẹ kú lọ́nà. Baba, ṣe bí ẹ rọwọ mi. mo rí bó ṣe múnú mi dùn inú tiẹ̀ náà ò dùn ẹ ò ní tẹ́ bẹ́ẹ̀ ò ní tí ifá kan ló ní olúwòbínú lórúkọ tí babaláwo pè fa hmm. ọlọ́mọ ìyọ́nú lórúkọ tí babaláwo pè sùn ọ̀dàrà ayaba rẹ́rìn wọ́ọ̀lù lórúkọ tí wọ́n pe ọ̀ṣun àpárá ọyọ́ ló ní gbogbo ojú tó bá ti lọ kí wọ́n mọ ìjọ́nú sí wọn náà ẹ̀kú kù ló ní gbogbo ọ̀rọ̀ burúkú nú wọn kọ́ mọ́ kú dànù wọ́n ògúlùtù là gbọ́ mọ́mọ́mọ́ là sọ̀rọ̀ yìí mọ̀rẹ̀ mẹ́rin là sọ̀rọ̀ yìí ọmọdé bínú yọ̀ ọmọ jẹ àgbẹ̀ bínú yọ̀ ọmọ jẹ olówó olú yóò fowó wa wọ̀ náà rí ọ̀kàrí òmónú mẹ́dùn àwọn tó láyé òmónú tiẹ̀ náà dùn ọ̀kàrí. ẹ bàbá ṣe rí mo da omi síwájú kí n bá a lè tẹ̀lé tútù ni. Hmm. Ah, ẹ̀yin àgbà wọn ni máa sọ pé tọmọdé bá dúpẹ́ orí àná àrí <laughs> mi gbà ṣe rí kinní kan láti ìgbà tí wọ́n ti introduce yín sí mi ẹ̀ ń tójú ọ̀dọ̀ yín fún mi ah, bó ṣe júwe yín gan bẹ́ẹ̀ ni báyìí kò sí nǹkan tí mo bá dọ̀dọ̀ yín báyìí lọ́wọ́ kan hmm, ó ń dáhùn ni. bó ṣe gbọ́dọ̀ ni <laughs> àjogún bá ní. bàbá hmm? ṣe rí ọ̀rọ̀ wà lẹ́ẹ̀ season film ni o hmm. àti ṣe season one àwọn ti kú jẹ season two ẹ̀ ló délẹ̀ yìí ọmọ ti bí jọ́sí tí èmi àti ẹ̀tọ́rọ̀ òfin pawápọ̀ ẹ̀tọ́ la wa dọ́gbọ́n sí tó <laughs> ṣe rí òun náà tó la wà lórí ẹ̀ báyìí bàbá mo ti gbádùn ọmọ yẹn gan-an ṣe bó ṣe ń jò tó ń jò tó ń jò yẹn inú mi tó sí ọ àwọn yẹn lọ́rọ̀ mi dàbí ọ̀rọ̀ ìwé kan nínú àwọn ilé ìgbòho wa ní Oliver Twist always asking for more mo ti kó ọmọ yẹn jẹ nǹkan ojú pé kí màá wá pín jẹ pẹ̀lẹ́ níbọ̀dí lọ àwọn bíi tí mo wà báyìí mi ò lè bá yàn pín ọmọ yẹn lá mi lè bá yàn pín ọmọ yẹn fọ́ bàbá mo fẹ́ dàgbé. dákun akẹ́ tí ìgbà ní sí ọgbọ́n ọkọ rẹ̀ ká ránṣẹ́ lọ sọ́run alákejì àbí àfẹ́sọ́nà rẹ̀ ká dẹ̀mí ẹ̀ légbodò. ẹ wo bí èmi ò mọkùnrin kankan mọ rí o mi ò rọkọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mi ò dẹ̀rẹ̀ obìnrin kankan lẹ́gbẹ̀ẹ́ tó máa sọ pé bóyá ilé ní ìyáálé àbílẹ̀ ní ìyàwó ẹ̀ mi ò rí èèyàn kankan pẹ̀lú ẹ̀ bí mo ṣe wà yìí òun ní tèmi èmi ní títí ẹ̀ tó tọ́ ni bàbá ọmọ yẹn wù mí mo lè dẹ́wù ẹ̀ gbé orí mi gbé àyà mi gbà á kápẹ́ o ní ọmọ ẹnìkan mọ̀ tẹ́lẹ̀ wọn hmm. ò ní bọ́ sí nígbà wọn ni ọwọ́ jẹun tó wá bẹ́ẹ̀ mú tọ̀ lọ́wọ́ dá nínú rẹ̀. bàbá mi rè ṣe ẹ o. àmọ́ lè tó wí ń sóògùn kan fún ọ. Eh. èmi gbé fàkàyé dé ọmọ babaláwo ọ̀sán pẹ̀lẹ́ bí ẹni tọ̀ ń bọ̀ wálé ayé agbẹ́yìn kúlẹ̀ mọ yodù tó wù lójú àtẹ. Ah, èyí ṣe máa gùn fún ọ ibi tọkùnrin mi bá ti gorí ẹ kọ́ tatẹ́rù ń pa ni kán gbọ́nà òun lọ kán lè jù ẹ̀ fún wọ. ó fẹ́ bẹ́ẹ̀ ó dí ìpamọ́ tó àwọn tó bá mọ̀ jẹ náà ló ń pààyàn ẹgbẹ́ ló pàwọ́ àwọn ọ̀gbọ́n mi rọ. ọ̀kàrí ọ̀kàrí inú rí ó dé ah! gbogbo ohun tó bá tó ti fẹ́ ìpínlẹ̀ lọ́wọ́ èmi kìíní ló ń ṣe fún ọ. Ah! ẹ̀tún alert ẹ̀tún lọ́wọ́ mi. ètò lọ́wọ́ rẹ. Eh, ẹ wọ́n mọ̀ sí èèyàn kan ṣẹ̀ mí. ṣó yẹ kó fi kà ṣe ọ̀dàlẹ̀ náà péré yóò àwọn tó ń ṣe é lórí kò yẹ kó o ṣe bá wọn ìgbà ìgbà o. My darling. Guess what? Yeah? Guess John. Favorite item will prepare plantain and egg. <laughs> everything every gbogbo nǹkan tí mo ń pè fún ni ọlọ́run ebi ẹ̀ ti pa mí gan tẹ́lẹ̀ ni baby jẹ́ kí n lọ check the other plate tó wà ní kitchen. Eh, in fact um, ètò fi gbóúnjẹ fún mi lánàá yẹn kàn gbé dání. Hmm, màá tiẹ̀ tún fi yẹn clean up kitchen. ah better. I miss you. Who was that? <laughs> Give me a kiss. Maybe mo miss no. No, You not miss her. She understand, no? I'm babbling in the kitchen. So that alẹ́ àmì dá padà lóògùn tó pẹ̀lú ìlú ta. ọ̀rá bèbè gbogbo àwọn plate tó lò gan ma wọ́n bá jàre ó máa Yeah. Baby. Yeah. Kitchen ẹ clean. Ah, <laughs> Yeah. My love. Hey. Let's do one now. Uh -uh. Let's do one. Uh -uh. farabalẹ̀ farabalẹ̀ calm down calm down ṣùgbọ́n mo understand love language Hmm? mo dẹ̀ not ọkọ tó fẹ́ but let me tell you at this point ṣùgbọ́n pàtó mo ṣe lọ́wọ́ ẹ̀ ó wà very very important To pé proposal we are keen to submit a letter now. kàn fún mi grace kí n submit ẹ̀ fọ́tò ẹ̀ lẹ́yìn mi ìdẹ̀fẹ́ mi sẹ́. but this is not nice ó dẹ̀ mọ̀ pọ́kọ mi ò sí nílé. ẹ bọ̀ wọ́n náà ló sọ fún mi pé ó àwọn ah! tí n bá dẹ̀ mú ẹ lẹ́ẹ̀kan máa bí pé ó ṣiṣẹ́ two hundred lọ́dọ̀ tiẹ̀ ni kò yẹ má jẹ́ kí n exhaust ẹ̀ kó di pé bí àwọn máa dé kó má di pé mo máa lọ suspect pé nǹkan ṣẹlẹ̀ do you understand now let's do this way calm down hmm? jí kí n parí nǹkan tí mo fẹ́ ṣe mí lẹ́ni hmm? tó o máa fi di ọ̀la wàá ti ṣe é tiẹ̀ fún tán ṣe bí iṣẹ́ kan sùn náà náà ṣe yẹ ọ aṣọ wọ́n àdẹ̀mú rẹ̀ sùn lọ then we can resume to it fully tomorrow you know i dey very. late àfijókòó yẹn a máa ti ṣe yọ kan ah, náà. omi ò kí you ṣe kókè yìí náà náà ṣáà máa ṣe máa gbà bí iṣẹ́ ni àbò wa ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí mò ń fi kíní ilé ẹ̀ kiri tó ń ṣakọ lóò fẹ́ lóò ṣe kíní kan lọ́ máa ṣakáàdé iṣẹ́ gàgà wàá dùn mọ́ ẹ̀sìn wa ń fẹ́ fi pa mí síbi. mi ò mọ̀ kó dùn tó yẹn. o mọ̀ kó dùn tó yẹn. lẹ́sìn ọ̀hún. Ah! <laughs> Ah! Ah! má ṣe má ṣe má ṣe jọ jọ jọ jọ tí n parí wọn ti mọ̀ ṣe. all right I'll check you later. Yeah. All right then. ọ̀dàlẹ̀ náà ń pè wú èyí o má dalẹ̀ má ṣe kà láṣìírí ayé má ṣe ká má dalẹ̀ láṣìírí ayé o. irú èyí ò ń dá o ṣe bọ́ ṣe yẹ lóore ni irú èyí ò ń dá o ti bà ní láyé jẹ́ gbogbo ẹ̀yin tẹ̀gbọ́n mi o a ò ní ṣòro dáràn gbogbo ẹ̀yin tẹ̀gbọ́n mi o a ò ní yóò kẹ́ kọ́gbọ́n o. fàárù ọkọ mi lórí bí lórí ẹgbẹ́ ẹdẹ lórí bí lórí ẹgbẹ́ ẹdẹ báyìí. akiri wojú mi ò ń ṣe ẹni àdúrà rárá ẹni èpè ẹni àdánù ni ẹ àmọ́ mi ní ṣépè fún ẹ lọ́la wípé oore lèmi àtọkọ mi la ṣe fún ẹ àdàbí máa jà àjàbí máa dà fún ẹ ṣé wàá rí bó ṣe wà rè o wàá kó ní tiẹ̀ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. wàá farabalẹ̀ kó tó bá fìkú bí a ò lè expose nǹkan tó wà láàrin èmi àti ẹ <laughs> tó bá fa gbùrù mi gbùrù mi á fagbó àkì bó ṣe ń sọ̀rọ̀ tí mo bá ní mo fẹ́ wùwà kí n ṣe tó wà ní ọkàn mi ni o tún jẹ́ èèyàn mọ́ láyé àmọ́ mo fi ẹlẹ̀ mo fi ẹlẹ̀ kan náà ìka olórí burúkú ẹni bí. Ah. sí o ìwà èèyàn o ló ń ba ayé jẹ́ dòní o a ò lè gbọ́n kẹ́ni tó ń ṣọ́ wa kọ́ má bàrin láyé jẹ́ o ènìyàn dúdú ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló wọ́n lọ́gbọ́n ló fi bani láyé jẹ́. ènìyàn ló burú jù nínú gbogbo tọ́lọ́run ń dá ènìyàn ló yẹ ká sá fún ọmọ ènìyàn wọ́n burú wọ́n ojú ọ̀ṣẹ́ fi mọ̀ wá ẹ̀dá ojú tútù inú lóró ayé bẹ́ẹ̀ ni kò ẹyẹ wa ò ní fòsíbì tán ti ń sọ kó pẹ́yẹ òun á ọmọ ènìyàn wọ́n lẹ̀. ṣó yẹ kó fìkà ṣe ọ̀dàlẹ̀ náà ń pèrè yóò àwọn tó ń ṣe ẹ́ lórí kò yẹ kó ń ṣèkà fún wọn ìkà yìí dá ọ̀dàlẹ̀ náà ń pè wú èyí o má dalẹ̀ má ṣèkà làṣírí ayé má ṣèkà má dalẹ̀ làṣírí ayé o. irú èyí ò ń dá o ṣe bọ́n ṣe yẹn lóore ni irú èyí ò ń dá o ti bá ní láyé jẹ́ wọ́n wẹ́ ìjẹ́gbọ́n mi. ẹ bọ́ bá ṣe fẹ́ sí ni ọwọ́ ẹ lọ wà inú òsì ládùúgbò tó gbogbo ṣe ń sọ yìí èyí tí wọ́n bá fẹ́ fẹ́ gangan ni kò sọ. torí ẹ tó ju ọ̀dọ̀ yẹn fún mi wọ́n jẹ́ kó máa yé mi pé kò sí bó ṣe lè tó ládùúgbò yìí pé ẹ máa wálé fún mi ní ṣáá. Ah! gbogbo káàkiri mi ládùúgbò yìí mi eh. lọ ga wọn. àwọn lọ wọn tọ̀ mí lẹ́yìn ni. ah fantastic. ìwọ ni kò sọ tó bá fẹ́. ok rúmà bá lọ wa two bedroom wa three bedroom wa kódà four bedroom wa dúpọ̀ lẹ́sìn bẹ̀ sọ̀rọ̀ tó bá fẹ́ bẹ̀ ká lè price tá a fún ọ èyí ló gbọ́dọ̀ tó tẹ̀yìn o kò sí kékeré o. ẹ ṣe rí kò sí ọtí nǹkan tó da òwò náà but um, kálí mi mọ bí a bí ríǹjì price yẹn sì ní màá lè sọ pé kí o iye báyìí ni owó tó wà lápò mi ká ṣùgbọ́n èmi bá ní bí a ká ti bí pẹlẹbẹ mọ́ lè jẹ́ ẹ jẹ́ kí n gba bí a bí room parlour self contain yẹn. room parlour self contain two fifty náà. sa two fifty thousand. total package. bẹ́ẹ̀ni agreement fifty thousand commission fifty thousand owó ilé one fifty. ẹ sà ó fẹ́ gara díẹ̀. àmọ́ jọ gara ilé wọn ládùúgbò yìí. ní ìjọsìn kẹ́lẹ́ kan sọ́kà àdúgbò tá a wà yìí ṣé a máa dúnlá lọ ó kú wọn rí ibi tí wọ́n ṣe sí. kò sáyé tí wọ́n gbèsè àdéhìí sí ẹgbẹ́ fadéṣà lẹ́lẹ̀ mọ́ òkú ló ti ríbi sùn ká tó wá sẹ́yà kò sí ilé ládùúgbò ilé wọn gan ilé tí wọ́n sọ fún ọ tó máa kẹ́kọ̀ọ́ kò balance wa rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá mówó tiẹ̀ wá nísìn máa sọ fún kókò sí lé mọ́ni first come first serve. ẹ jẹ́ kí n sọ transfer sí i but ẹ jọ sá ilé yẹn hmm. ṣé ó lómi. Ah! ilé omi yanni kẹ̀kẹ́ mẹ́mẹ́ ti ti inú wúra ni gbé kẹ̀kẹ́ wọn sí omi yíyọ twenty four seven ó tún gbé pọ́ńpé máa ń sìn sí ah, omi bẹ́ẹ̀ kò dẹ̀ ṣe pé omi máa ń disturb. omi disturb ọkàn mọ́ ẹni tàbí o lè sọ alẹ́ mẹ́fà lójúmọ́ omi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dáadáa. ok um, security nǹkan. Ah! wọ́n lọ dẹ tẹ́tún ní géètì kódà wọ́n fọ kọ́kọ́rọ́ àgágòrò kan tó bá fẹ́ pẹ́ wọlé wọ́n mọ̀ sí àgágòrò fún ẹ. iná ìyẹn wà important mi. iná iná bò sí mi nípa mi. o ní jẹrìtọ̀ ni àpáṣẹ máa lè bọ̀ ọ́ yẹ kí wọ́n náà ní. jẹrìtọ̀ bàbá ah! wá o kò sí náà o iná bọ́ bá wà níbi ọ̀bà síná kò sí náà kò sí ah! irọ́ o. Eh, eh, eh, tí o fẹ́ secretary I ẹ I ẹ jẹ́ kí n ẹ kàn pa candidates ní fún mi kí n lè. zero eight seven three four. Lukman Ajáò ló ní ká fi kọ́ mọ́ o. ìṣe ayé olóyè ká fura sí. ẹ̀dùn ni ó a ò lè gbọ́n kẹ́ni tó ń ṣọ́ wa kó má bàyìn láyé jẹ́ o ènìyàn dúdú ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló wọ́n lọ́gbọ́n ló fi bàyìn láyé jẹ́. ènìyàn ló kù. ọ̀dà àlébù tó fi kó bá àwọn àbí kí sí wa. ẹ ká ẹ ká lẹ́mà ẹ ká àtàrà ọlọ́jà agbótúnfẹ́ yẹn lọ́wọ́ ṣe látọ̀. ayé bẹ̀rẹ̀ kó hmm? ẹyẹ wa ò ní kó sùn tó bá ti fẹ́ mú ẹ̀ jí báyìí yóò bá yín lára mu. ṣé bá mi kí dáadáa torí tọjọ́ yẹn mi ì ríṣẹ́ rárá. a ah, eléyìí ẹ̀ ríṣẹ́ rẹ̀ mo fi akọgùn sí mo fi kànáà fùrù sí àlùbọ́sà olójú mẹ́rin gbogbo ẹ̀ mo fi sí ẹ̀ ṣe ń tún wálẹ̀ kò sí mọ́. ẹ jọ o kọlọ́njú orí bẹ́ẹ̀ o ah, ah, kọlọ́njú orí bẹ́ẹ̀ o èlò wá lówó mi báyìí. one five lówó yín. Um, Mama. Eh? Hello. Uh, one five. One. Five. Five. Mo ṣe lè bí omi. Aráàlú èbó ni wọ́n wọ́n sẹ̀ dé. Ẹ ṣe gan o. Ojú yìí àròjù ládùúgbò wa o. Anyways, I'm, um, I'm new here. We should debut ni, so um, that's it. Ẹ ṣe gan. Ó bá ló ṣeun. Ẹ ṣe wọ́n bára mu o. ìyàwó ilé ni wọ́n. báyìlè àlàyé mi tí kò hàn di bílì tèmi náà mo rí ẹ. mi gbọ́. tí kò hàn di bílì tèmi náà mo rí ẹ ní pọ̀ mọ́ àti ìgbó ni wọ́n fún mi. Hmm. ní bàjẹ́ sà báyìlè. ẹ mà ẹ fi bíìlì nǹkan tó jẹ sọ́dọ̀ mi. àtẹnu ọwọ́ èkó èrò lọ́wọ́ sójú. aláyé ti ah. wáyé lé èkó sílé èrè aláyé ti wáyé lé aláyé ti wáyé lé ojú onífàdé bíi ìyá yá. wáyé lè wáyé lè níbàjẹ́ wáyé lè. sọ́ọ̀lẹ̀ ẹgbẹ́ kí o sí alágbó sọ́ọ̀lẹ̀ ẹja fílì rẹ̀ òbí ọ̀bá lè ó lè kọlẹ̀ ó lè wò ó lè burúkú burúkú bàbá. aki. bàbá. ẹ gbà mí. dìgbà yẹ gbà. aki go to school. bó ọmọbìnrin ọmọbìnrin ọmọbìnrin. bàbá. bó o lọ ṣe mọ bí. ah ibi ẹ. níjú o ti jó o tó ti wá sọ́dọ̀ rẹ̀ tó ti máa àrẹ náà yìí. ẹ ah, mọ̀ mọ́. Ah, àgbáwo rẹ̀ yìí. Eh. àgbáwo jọ̀ ń ti lẹ́yìn. ṣe rí téèyàn bá dàdúgbò kan eh. wà á kọ́ ṣe findings eh. wà á ṣe surveillance ṣe wà á ṣe feasibility study dáadáa àwọn ọmọ òkè kí ló ń lọ ńbẹ báwo ló ṣe ń lọ ìwúrọ̀ fojú balẹ̀ kó mọ bí wàá ṣe ń lọ ńbẹ àwọn ọjà mi síbí náà ni mo rẹ̀ rí pé mo bá ń bẹ̀ confam. àwọn tó mọ yìí tàǹtàǹù hmm. àwọn tó mọ yìí tàǹtàǹù eh. láti jọ́lẹ̀ tí ń jẹjẹjẹ pọ̀ mọ́ yà yìí ẹ̀yìn mi rí pé àtàlù yóò dùn eh. àti kẹta yín lọ lé. ẹ eh, tẹ́lẹ̀ ọmọ yìí rí ilé ilé yín jésù kan kọjá eléyìí eléyìí mọ̀ yìí ah. ah. <laughs> fún wa ní nǹkan jọ fún wa ní nǹkan. kí ni kí ni lọ́ntà ńlá ni. dákun dá wa ló jáde. èmi ráyè sí o ìráyè àwìn lónìí o. ilé tàwìn. sẹ́ ń gbọ́ sẹ́. owó ilẹ̀ mẹ́mẹ́ gọbọ yẹn. ah ẹ sisi sisi ẹ má ṣe yẹn ẹ má ṣe yẹn ẹ ṣe rí ẹ ń tẹ̀ ń wò yìí hmm? àwọn ni wọ́n ṣe atọ́nà mi ládùúgbò yìí tí ò bá sí àwọn ni èmi ò ní máa jókòó síbi lónìí bàbá yín rajà yìí ná. kò yóò ní. sẹ́ni gbogbo wọn tó wá fẹ́ mu hmm. tó wá fẹ́ jẹ ṣiṣẹ́ lórí bíi òní in fact ẹ mọ kan ẹ fún wọn pọ̀ mọ́. ọlá àwọn lè jẹ àwọn èèyàn rèé. ẹ gbá wọn bu pọ̀ mọ́ sínú wa. ẹwọ tẹ́lẹ̀ náà o pé wọ́n bẹ́ yà tó ti ga bí. agbára ọlọ́run gbé èèyàn ni wọ́n o. ẹ yá sọ pé jẹ́wọ́ kan yá bá yín sí mi. àwọn ọlọ́yẹ kí n dádùúgbò ìbọn ṣe wá yẹn. ọba ọba ẹgùn fàájì tọ́ta yín nìyàbí. tọ́ta mi kọ́ o she's my gf girlfriend mi ni o ah. Ah, ọlọ́run jẹ́ ah, dọ́tà mi kẹ́. ṣé mo ní fi gbogbo ọmọ àdáná mi ni ọ. Oh. bọ́yá kò gbó ọmọ rẹ padà èmi ò lè báyàn sí yàtọ̀ tó dúró fúnra wa àná rẹ bó mo ṣe wàhálà kí n tó rí mú. kò sí problem. ilé olè bọ́lá mi ti jésù èdè. ẹ fún ọ pọ̀ mọ́. o ò rí pọ̀ mọ́. a rí mú ni. fátásì ò lè rí mú. mọ̀mọ́ ò fẹ́ wọ́dọ̀ yìí. bí mọ̀lú ọ̀bá fawọ́ lẹ̀ kí lámọ̀ pé pọ̀ mọ́. ǹjẹ́ bá rí ẹ pé ẹlẹ́múta ajá oh. náà kẹ́ fi ṣe pọ̀ oh, pọ̀. o sì lè dá jẹ. ilé dá jẹ o torí tí mo gbé wáyé pọ̀. bàbá fún mi kẹ́ne tiẹ̀ kún ní túpìkì. mi ò bóyá láàbùrò. ẹ lè sọ sápò kẹ́kẹ́. akin ọba jẹ́ o àníwọ̀ láàbùrò agbẹjẹkù O ọba sọ ra ada òsì kí. Ah, eh, bàbá eh? bàbá ẹ̀yin náà mọ àwọn ẹlẹ́bù yẹn. Ah! ẹ bẹ gbà kí mo dára ròyìn fún sọ fún. àgbàlagbà ni o ò láìkẹ́ ṣẹ́yí látòrí panama wọn eh. débí <laughs> eh. àgbàlagbà ni wọn ṣe wá láti ibi àárín gangan gangan gangan gangan délẹ̀ délẹ̀. you mean it. ọba ìbúkú búkú. ìròyìn lẹ́yìn kásán jò ní ìdúgbò ẹ̀fí dàrú. mọ́ròyìn ẹ̀fá yé. iná gbé ọ ni mọ sọ fún ma. I get it. If I didn't get it, I forget about it oh my god ọmọ ẹ mú ọmọ ẹ mú nǹkan jẹ ah! bó ṣe wo ẹ̀mí mi láyé mi ni èmi fi báyọ̀ sí ẹ ah! kí lọ́kàn ọ̀ kí lọ́kàn ọ̀ lọ́kàn ọ̀. ẹ sáà jẹ́ ọmọ ibi tí wọ́n wo òkú yín sí o. òkúta ni àbọ̀rí ọ̀ ni. ní tó ṣe yín kọjá rẹ̀. tá a bá kúta ni yóò jẹjá tá a yóò jẹ gbọ̀mọ́ sóò lè dájẹ́ bí ìbálẹ̀ dá jẹ́ kọ́sán ni mo tà láwìn ni. Ah, mo mọ̀ dáhùn lọ́wọ́ ilé o. lórí ẹgbẹ́ èèyàn wá nísìn ẹ fẹ́ mọ fi mí sakọ ẹ fẹ́ mọ fi mí po. o bébì mẹ́ja jẹ ikú rẹ mò ń kú eh. ikú rẹ mò ń kú. àwẹ̀rẹ̀ náà gbà gbogbo iye tó bá lè jẹ ní kò jẹ. Mm. àwẹ̀rẹ̀ náà gbà. <laughs> pẹ̀lẹ́ mẹ́ja jẹ. ó rádaràda. Oh. Lukman Ajáò ló ní ká fi kọ́gbọ́n o ìṣe ayé olóyè ká fura. oh my god àjọkẹ́ kí ni pọ́blẹ́mù ẹ̀ gangan náà sọ fún mi kí ni pọ́blẹ́mù ẹ̀ èmi náà ṣe àwọn wò náà lọ́jọ́ yẹn ló ṣáà ń sọ gbogbo ẹ̀ sọ gbogbo ẹ̀ sọ gbogbo ẹ̀ mo tún bí ẹ ń pé ṣoṣù ń pé wà òkè ó lè sọ fún mi pé wà òkè kò sí wàhálà kò sí ọ̀rọ̀ àṣewọ̀ ni sọ́ọ̀rì bá wí ah! bẹ́ẹ̀ mi ṣe kúrọ́ọ̀sì It's okay. Bẹ́ẹ̀ni àti ẹ̀ ṣe close ìkó. Kí ni kò tó ṣẹlẹ̀ lọ́wọ́? Bẹ́ẹ̀ni mo ń gbọ́ ìwé ẹ̀sìn Ṣubí kò yé mi o, ojú mi tó là ó ti pẹ́, ó ti bọ́, nǹkan ti bàjẹ́. Ogun ni Ogunlákí ló fún mi, ogun ní Ogunlákí ló fún mi. Bàbá kì yóò dẹ̀ ní sórí ilé ní tó bá wà. Kò ní ṣá nǹkan rẹ jẹ. Tí aláàárọ̀ bá ní pé kó da fún, alálẹ̀ mi jẹ́ kó da fún a kò ní tiẹ̀ wájú pẹ̀lú ògbó náà òun náà wò ó sìn bébí pé mo ṣe nífẹ̀ẹ́ mi tó mo kàn fi ṣe nífẹ̀ẹ́ mi tó mo dẹ̀ sọ fọ́kọ mi títí tí mo lọ rẹ́ ní mo mo sọ fọ́kọ mi kò gbá èyí ti bàjẹ́ èyí ti bàjẹ́. ọ̀rẹ́ mi ló sọ ọ̀dẹ́ èyí ti bàjẹ́ ọ̀hún. ṣẹlẹ̀ dìde dìde kojú dìde lónìí ó yá gbu ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ ọ̀rẹ́ mi orí ò níwọ̀n àwọn aláìmoore ẹ̀dá ló máa ń jẹ́ kó rí súnyàn àbó ti gbàgbé mi oore tí wọ́n ṣe mí látara ọkọ ẹ̀ òun ló gbé mi débi tí mo wà yìí. òwò mánéjà ẹ wá. ẹ wá mo mọ̀ pé wá síta lóko ẹ jọ nítorí ọlọ́run ọlọ́run nìkan ni mo lè fi bẹ̀rù báyìí ẹ bá mi bá ọ̀gá sọ̀rọ̀ tó bá fi lè kó àwọn ọjà yẹn fún mi mo promise yín pé láìpẹ́ láì jìnà máa kó àwọn owó yẹn wá. ẹ má jẹ́ kí n parọ́ fún yín nǹkan tọ́gà máa ṣe òun náà ti sọ fún yín <sighs> ìmọ̀ràn tèmi fún yín ni pé ẹ gbìyànjú kẹ sáré sọ̀tún sósì kẹ rọra lọ wá owó yẹn by all means èyí lẹ́mọ̀ bí tẹ̀lé sásì kẹ wá owó yẹn kẹ tẹ̀ rọra san owó yẹn. opportunity rí ọ̀pọ̀ yẹn ń wà náà tí ò rí tẹ bá ti lè rí owó yìí ẹ̀yin náà ti di lára àwọn major distributor wa nìyẹn náà so nǹkan tí mo lè sọ fún yín. mọ́níjà mọ́níjà ẹ̀yin lè ń sọ̀rọ̀ báyìí mo ti try gbogbo possible best mi tí n bá rí mo máa kó wá. téèyàn bá ń wá nǹkan tí ò bá ti ẹ sì tún máa gbìyànjú sí náà ni mo gbà aládùn àkọ́dọ̀ kó gbà gbìyànjú yín. àmì ẹ sáré sí so kò sí nǹkan tẹ lè ṣe. kò sí nǹkan tí mo lè ṣe Ọlọ́run lágbára. máa ń mú rè. ẹ gbìyànjú kẹ túbọ̀ tẹsẹ̀ mọ́rìn Ọlọ́run kó gbà fún yín okay ma. ok ẹ ṣé gan ni ẹ ṣé gan mo appreciate ọlọ́run ibo ni mo fẹ́ wá owó sí báyìí gbogbo ibi tí mo dẹ̀ mọ̀ pátápátá ni mo ti lọ kò sówó náà ni ilé ayé ìgàn pàápàá ṣọ́ọ̀tì ẹ̀ máa ń yáyàn lówó kéèyàn fi ṣoríire ni kò pọ́síbù àfi kó tún yáyàn lówó kéèyàn tún jẹ gbèsè tí ọlọ́run máa ṣàánú mi kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà o. ọ̀rẹ́ mi ṣé gbogbo nǹkan tó ṣàlàyé sílẹ̀ ni mo gbọ́ o àdúrà tèmi dẹ̀ máa ṣe fún ẹ ni pé aláṣìírí ààbò because bí mo ṣe wà ẹ ó kúkú ti rí mi tán mi ò ṣiṣẹ́ ó dẹ̀ mọ̀ pé mò ń woyún ọkọ mi ò gbà kí n lọ sí anywhere àárọ̀ alẹ́ èmi àti ẹ̀ ṣó ti yẹ tó bá ṣe dé. Hmm máa kó bo ni ojú ọlọ́run ni mò ń wọlé mi náà dẹ̀ fi gbà ká mọ́ mi ò lówó lọ́wọ́ owó yẹn ti ẹ̀ pọ̀. mo dùn tí o lọ́wọ́ ṣó o lè understand tí o bá mọ ibi tí mo ti fi ẹsẹ̀ mi yìí tí mo ti fi rìn dé ní èní wo ṣáàjú nítorí ọlọ́run ìwọ nìkan báyìí ni last hope tó kù fún mi jọ ọ̀rẹ́ mi ojú òní tiẹ̀ ojú òní tiẹ̀ jọ nítorí ọlọ́run ọjà yóò gbọ́dọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́ jọ inú mi dẹ̀dùn pé o ti rí mi tán mo ìwà mi ò ní wúyẹn pé bó mo ti fẹ́ rí i wọ́n jẹ́ ọkọ lọ́ba irú nǹkan tó máa jẹ. wá wá wá wá jù nítorí ọlọ́run rẹ mi àná ọ̀rọ̀ oúnjẹ kọ́ lè ìjọ supply yìí kò gbọ́dọ̀ bọ́ mi lọ́wọ́ o ìwọ nìkan báyìí ni mo gbọ́ kan lè jọ ṣàánú mi torí ọ̀nà mo fi wá sí ìbá yín pé bí wàá tó bá tiẹ̀ bá mi sọ one or two things àbí ìwà tiẹ̀ bá mi wá solution sí gbogbo nǹkan tó wà lẹ́yìn ó ti sú mi. ó mọ nǹkan máa ṣe táwa. okay tí mo bá ti wá oúnjẹ tó ti jẹun tó ti wà òkè gbogbo eléyìí tó ń drag yìí má stress ara ẹ ṣetán drive lọ sọ́fíìsì ọkọ mi ìṣàlàyé bó explain fún mi tó bá ti mọ̀ pé ó fẹ́ fowó supply ó máa fún ẹ. o ṣọ. nǹkan tèmi ò fi ní lè sọ fún ẹ pé mi ò ṣe máa bẹ sọ gbogbo àwọn eh, ọ̀rẹ́ mi ní ìdìbò báyìí ọkọ mi á ṣe tí wọn gbogbo bá ló máa ka lára ó mú máa mọ̀ pé o ní ìdẹ ni. mo understand bó ṣe mọ̀ pé o lè fi ọ̀rọ̀ ọkọ àtìyàwó bí ọ̀rẹ́ ìyàwó yẹ kó understand ṣùgbọ́n kan bẹ́ẹ̀ kò tẹ̀ bá mi mú phone. bóyá kó bá mi explain fún wọn pé ọ̀rẹ́ mi o pé mo really need owó ìkọ́jọ́ nítorí ọlọ́run jọ. Eh? stress ara ẹ ó máa fún i am 100% sure àní mi àṣọ ẹ pé ó máa fún ẹ. o sure. jẹ́ lọ́wọ́ nǹkan tó máa jẹ wájà rẹ̀ lọ́wọ́ orí mi ẹlẹ́dàá má má bà tòde mi jẹ́ o. ṣó ti wá rí báyìí ṣó ti wá rí báyìí ṣó ti rí. ibi tí mo lọ kọ́kọ́ mi ìjẹrẹ kọ́kọ́ ọ̀rẹ́ mi ìjẹrẹ kọ́kọ́ ọmọ kan tó fi ṣe kí mú kúrò lélẹ̀ ọ̀rẹ́ mi bí mo ṣe wà mo wà kó sí kankan láti àṣẹ. o lè fẹ́rẹ́ mú fúlàzù àìfún ní ẹ̀ káyà kọ́ta dẹ̀ máa ń sọ nílé kóbìnrin máa ṣe full housewife, wife nílé ọkọ nǹkan tó máa ń dálẹ̀ náà lélẹ̀ yìí ṣòwárí ṣùgbọ́n pé tó bá jẹ́ pé bóyá òbí mọ̀ fọ́kù ẹ̀ àwọn fámìlì ò ní lé ẹ̀ dànù náà àbí mo ló fẹ́ lé ẹ sí pẹ̀lẹ́rú àtọmọ kò pọ́ sínú. nítorí ọ̀rẹ́ mi mo lè wọ́n mo wọ́n mo mo wọ́n mo mi ò sùn mi ò wọ́ ọ̀nà ló kọ́ bẹ́ẹ̀ bọ́ sórí ilé ìkòyé mi ni bàbá tí mo fẹ́ ṣe mo fẹ́ ṣe o. ọlọ́wọ́ a máa dẹ̀lẹ̀ rere fún wọn ẹni dáadáa ẹni rí ẹni alálùbáríkà ọba pàmì ẹ̀yẹ just like that. Ah, mi ò mọ bí tí mo fẹ́ gbé ọ̀rẹ́ mi mi mọ ọmọ tí mo fẹ́ ṣe. Ju ara ẹsẹ̀. Nǹkan tó bá kú ti dé bẹ́ẹ̀dà, ẹ̀dá máa gbà bẹ́ẹ̀ fi hàn. Oore tó ṣe fún mi, òun nìwọ náà fẹ́ jẹ báyìí. Ṣó ti yé e? mi ò lè wẹ́ kíyà jẹ́ o láéláé jẹ́ kí n rán ẹ létí owó ọjọ́ sí tí ọkọ̀ ẹ yá mi ṣọwọ́ sí pé wọn ò gbà padà lọ́wọ́ mi owó yẹn ni mo ṣe turn over turn over turn over ló sọ mí di nǹkan tí mo dà ní èmi ah, ṣọwọ́ rí pé tiẹ̀ ò gbé èèyàn máa ń ṣe oore torí irú ọjọ́ báyìí bí ti mo jẹ bí ti mo lọkọọkọ òjèrè kankan gbogbo tó jẹ kí n gbé jáde lélẹ̀. bàjẹ́ má gbàgbé fulans wife ni ẹ̀ nǹkan tó fi máa ń sọ fáwọn obìnrin lélẹ̀ pé ọkọ mi lówó lókìkí ó ṣe gbogbo ẹ̀ iye òun sọ pé kó má ṣiṣẹ́ bó jẹ́ tọ́rọ́ bó jẹ́ kọ́bọ̀ ní kí wọn náà kó máa fi sí pamọ́ lẹ́gbẹ̀ẹ́ kan torí irú ọjọ́ báyìí wàá stay sọ́dọ̀ tèmi tó tilẹ̀ àjọ máa mánéjì gbogbo ẹ̀ àbí báwo. ìṣòro ká yìí dìde mọ́kúnlẹ̀ fún mi ṣojú òdì tí ayé òdì bàjẹ́. ó ṣe o ìwọ náà ò ní rárẹ̀ kò ní rọ̀ padà sí aburú. ṣé bí màá rí ibi tí màá gbẹ́rù mi ṣé bí màá rí ibi tí màá gbẹ́rù mi ká má wọ má wọ rí house ẹ̀ eh, máa wá bẹ́ẹ̀ gbé ṣe ti gbọ́ kò sí wàhálà ṣe ti gbọ́ dìde dìde dìde ah. dìde ah akin akin gbogbo ibi tó bá wà pátápátá ò ní ṣàǹkanrin jẹ tí aláàárọ̀ bá ní pé kó da fún ẹ alálẹ̀ ò ní jẹ ah wà á kó ní tiẹ̀ wájú pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi pẹ̀lẹ́ ọ̀rẹ́ àdàyọ̀ lágbára ọlọ́run pẹ̀lẹ́. Hmm. bọ́lá hàn bọ́lá ah, ah, ọ̀ fún mi lówó. owó kí ni ẹ. ṣé ọ àní ah, jẹun ni ọ̀sìsẹ́ ń tọ́sẹ̀ ọ̀sẹ̀ lága ọ̀wá ń lọ. sísàlágbò ṣé aláṣẹ wo ni ẹ nì àṣẹ tọkọ tí àwọn oníwà arú owó kí ló ní mú wá báyìí. ṣé ọ̀rọ̀ aláṣẹ wo lélẹ̀ ṣé àní jẹun mọ́ nínú ilé ṣé ìní jẹun mo béèrè ìní jẹun kò sí ráìsì kò sí gàrí kò sọ́bẹ̀ kò sí kan. ọ̀rẹ́ máa ń sùn mí o ah. ọ̀rẹ́ máa ń sùn mí gbà mí o kó lè níyànjú ká lè máa ṣe plus and minus nítorí mo ṣe dá ẹ lókòwò nítorí mo ṣe invest sọ́dọ̀ ẹ o mo ò torí kọ̀ọ̀kan dá ẹ lókòwò ká lè máa yọ sí àwọn ni o kò ń ṣe gbogbo àní wàmú wàmú wàmú wàmú wà o olówó o. òótọ́ ni òótọ́ ni e, e, orí ṣọ́ọ̀bù jọ̀ràn jọ̀ràn tí wọn náà mọ̀ bí gbogbo nǹkan ti ẹ̀ẹ́mẹ́sàn-án ẹ̀ẹ́mẹ́ ọ̀fẹ́ pa mí ni. Ah ọwọ́ ọmọ ni ọkùnrin làkọ̀ ọkùnrin làdá èèyàn kọ́kọ́ ló máa kọ́ àtà dáadáa ni èmi ò lè wá kú o èmi ò jẹun bí ò tẹ̀ sáǹfààní mi èmi ò jẹun. eré ìjọba ẹ̀mẹsàn ẹ̀mẹsàn ẹ̀mẹsàn tó ń pariwo tó ẹ̀mẹsàn ló ṣe fẹ́ gbowó sí. èmi ṣàfẹ́ jẹun tó bá wù. ọjọ́ wo ni tó bá ń wọ̀n kà sí tó bá ń wọ̀n kà sí èmi ó ṣàjẹun. ibi tó wọ́n ní ọgbọ́n kò sí ti kékeré pàṣẹ wá sí ọlọ́pàá ó máa dùn tó máa dùn lòkù lónìí ipe mo pè é pé dandan sí i òun ló ti ń dẹ́lẹ̀ mẹ́sàn-án ló ti ń kà sí mi lọ́rùn ṣọlá kọmọ fọlọmọ ni ó bẹ̀ sí pa ẹ̀mẹ́sàn ẹ̀mẹ́sàn ẹ̀mẹ́sàn. ó yẹ kọmọ fọlọmọ ìkéṣègbà tèmi fẹ́ sẹ́wọ́ táwọn èèyàn fẹ́ mọ̀ bú sórí lóní mọ̀ bọ́lé lọ́sàn-án gan-an ọmọ ajé òun mọ̀ sọ ọmọ ìyálẹ̀ ta fẹ́mi lọ́wọ́ dàkún mọ́rọ̀ mi lẹ́jọ́ gbá àwọn ẹjọ́ àgbákò tó rò mí ń sún mi bọ̀ fún mi lówó mi lówó. àwọn nǹkan tí máa ṣe sọ́rọ̀ hmm, ìwọ náà ló lówà rẹ̀ eh, ìwọ ló lówà rẹ̀ wọ̀n ní bọ́ọ̀lù owó kíni owó kíni kíni ká fi rà ní sátani ká fi rà ní àbẹ́pọ̀ àbẹ́jà. Ah, ó ní mí lára o ó ní mí lára o. Ah, tí wọn náà sì mọ bí gbogbo nǹkan ṣe wọ́n kí ni mo fẹ́ fi one thousand sí nísìn. kí ló lè tó ya kí n lórí owó báyìí tó bá ti dórí owó wa ni màá tẹ́wọ̀ màá tẹ́wọ̀ màá tẹ́wọ̀ ah ṣé ibi tí mo fún ẹ lọ́wọ́ sí ẹ yẹ mo fún one thousand ah o ṣe ọkọ mi ìyẹn máa ń fi àdúrà sí ọkọ ní kókó lè tà. o ṣeun ṣé wọn náà gbàdá ni kọ lọ sọjà kọ mọ bí nǹkan ti rí torí one thousand èmi ò lè gbà yé torí èmi ò mọ tẹ́mi fẹ́ fi ra o. ọ̀rẹ́ ti yé mi máa ọ̀rẹ́ ti yé mi gbogbo nǹkan tó bá fẹ́ lọ rà yá mi lọ́wọ́ ẹ̀ tí wàá ti dé màá sọ gbogbo tó bá yá mi. bí tànà bí tànà tànà tànà tí mo yí ọtọ fún mi ìṣòro ayé rẹ ni ìṣòro ayé rẹ ni pé kó o sáà ti mọ jiyàn jiyàn kó o sì dìde kó o mọ lọ kò sí ní tọkàn ó lè gbẹ̀mí èèyàn yóò máa tún máa fi yangàn ọkùnrin làdá ọkùnrin làkọkùnrin àdáàtà kò síwó ló ń gbé kí kò sí ìwúlò kankan kò sí nǹkan kan àfi bí ẹni pé mi gan yálé gbé nulẹ̀ torí mi ò ráǹfààní tí ń ṣe fún mi lẹ́yìn kó ló yá yìí náà sí ọ òṣìṣẹ́ kọ̀ọ̀kan àbọ̀. yes coming kẹ́ni ẹ wọlé o. pap ah! pap akin ìwọ ni ó rẹ ní kí orin. ẹ ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eh. má bínú pé mo pè ẹ́ èpè so báwo wẹ̀ wọ́n tún pè é fún yìí ìwọ náà ló wà mí yẹn àlàáhùn ẹ̀dẹ̀ ṣe yàn wàá rí yẹn ta wàá pín yẹn lé wàá dáńsì afáwọn boys wàá dánwọ́dì nú ah, mo wá wò pé ẹ tún ṣe báyìí yẹn gidi nìkẹ́ ó yẹ kí n jẹ́ kó máa wẹ̀ kàkà tí ń lọ sórí iṣẹ́ tí mò ń ṣe yìí kápáwọn èèyàn gbalé yìí ó lè tí mo ti kọ́ yẹn o hmm. yes wow that's great yeah iṣẹ́ tí mo ti pọ̀ i'm opinion. importers and exporters tó ń ṣiṣẹ́. Ah, ẹ o ṣe. i'm into business. god bless you. máa bínú pé mo interfíàsì àfíàsì mo máa rí wípé ìwọ nìkan ló máa ń dá lọ o máa ń dákẹ́ sí bí odò mi ò rẹ́ni kankan pẹ̀lú ẹ̀ má bínú i'm so sorry mo wá wò pé ah fine boy báyìí ó yẹ kí n jẹ́ kó mọ second business mi mo máa ń sọmọ mo ń fáwọn èèyàn lọ́mọ yes mo ń fáwọn èèyàn lọ́mọ bóyá lẹ́pa bóyá ọ̀rọ̀ bọ̀ bóyá eh, ọmọ gànfẹ́ bóyá ọmọ tó kú mo ń connect àti e ah, e onímì eh? ó mọ̀ ah mo ń connect sí eh. e onímì olórin mi kan náà tó náà máa ń ṣe kíni lórí àwọn social media láyẹn sọnù ah! ilé kan wúkọ̀ wúkọ̀. wúkọ̀ ló ń a máa pàdé meeting rè a ti máa pàdé meeting rè. olè jẹjẹrẹ àdìsọyé. a ti máa pàdé meeting rè so tó bá wọ́ ọmọ bóyá lẹ́pa bóyá ọ̀rọ̀ bọ̀ bóyá dúdú bóyá kó pa ọmọ ò ní dá báyìí kọ́ ọmọ ọlọ́mọ kankan lọ́dọ̀ àwọn kan eré máa jẹ́ long life for you so kò jẹ́ kí n mọ̀ ṣùgbọ́n kò jẹ́ mọ̀ ẹni ọmọ tó bá ti fẹ́ wọ́n rò pé tilé nìkan ni. actually um, hmm. um, I, I hmm? lost my wife some time ago. Really? Àti máa ń rìn sí ìrírí obìnrin tó standard. Oh my God. Ó kọ́ àwọn nǹkan tí mo ṣe wà ládùúgbò yìí. Ẹ̀yẹ̀ hmm. eh, wà tó nǹkan jẹ́ kí n mọ ọmọ tó bá fẹ́ ẹ ò bọ̀ ẹ fáì bọ̀ yẹn àfún ẹ lọ́kọ́ tó dáa jẹ́ kí mọ̀ mọ̀ mọ̀ kárí bọ́nú bí ìjàpá sotí ẹ gbádùn ayé ẹ kí ni ẹ fún ẹ fún ẹ ní long life span ọmọ ẹni kẹ́mi yóò gùn àwọn tí ó bá lọ́mọ lọ́dọ̀ wọn ìpẹ́ kú. wọ́n tẹ̀lé máa ń fún ọ ní street cancer. you get it you get it yes you get it ó máa ń ṣèyàn bẹ́ẹ̀ so mo ń sọ wà bó ṣe wọ́n mi ọmọ tó wà lọ́mọ tó méje wọ́n change one every week one day one girl ni. for real ah èmi fẹ́ràn obìnrin kan ah kí ló sọ ẹ ẹ wọ́n lè máa gbé díẹ̀ díẹ̀ bóyá báyọ̀ máa ṣe bí two in a week ṣùgbọ́n mi wọ́n pàdé ni so ti yẹ ó dáa no problem so má bínú o ó dáa tí mo ní kí ni yẹ fún náà nìyẹn you welcome brother ok akin akin. ẹ ẹ jọ iná oúnjẹ wa lẹnu bẹ́ẹ̀ yẹn. níbo ni ẹ. Not do I. Ní apartment ẹ? inú yẹn kí n stable. Ẹ ṣé o sì sanwó? Ah! Bọ̀dá Akin, ṣé ti bínú pé pẹ́ báyìí? Ó bínú o. Ah! ẹ mọ bínú. mi ò kí ń láì kí wọn máa sọ̀rọ̀ ká máa dọ̀rọ̀ rú náà. ẹ mọ bínú. Ah! àìsàn nǹkan wa ti fi nǹkan sí. bọ̀dá kí. nígbà tí rí yíra inú mi mọ́ndù láti sàlẹ̀ ẹ̀kùn báyìí. ọ̀pọ̀ sọ ah! ọ̀pọ̀ lórí. ni a sọ dọ̀là ni. Hmm. èmi rèé. ẹ ah! fẹ́ gbé nìbí nígbà tó wà ní Ṣàngódé kankan kankan. ní tó dáyà gbá. as in tell them báwo ló ṣe ṣẹlẹ̀. Ah, ìtàn búlẹ̀ bèrè o. chai. Ah, àwọn ọkùnrin máa ń dùn mí ládùúgbò wa. Eh? bí n bá bá kan lọ ran ìyìn fúnjọ́ mẹ́ta níjọ́ n bá sì wálé báyìí tí mi bá tún ra mi mú ìjà bá ṣẹlẹ̀. àdùfẹ́ ní ẹ̀sùn tán. nígbà tí wàhálà wa pọ̀ bàbá mi bá jù mí sí kù Eh, èkó tó wá tì mí eh, sí ọba tó bọ̀rọ̀. dọ̀nà dọ̀nà nǹkan méjì ni o ṣé kíní tá à ń sọ yìí ló gbó ẹ báyìí ni àbí ó kàn jẹ́ pé ojú lójú màmá tibí ni tibí sisi ah. sweet sixteen. àgbà wo ni eléré ibú ni tẹ bá ń gbọ́ wọ́n ní ẹni tá a bá pa ẹran tá a fẹ́ pa èèyàn máa ń bọ̀ ní owó ẹbọ mi bó bá wá kíyàn mọ́lẹ̀ látàárọ̀ bá ti lé ọlọ́yẹ̀sù kèésù. àwọn òyìn ọ̀dà ní ọ̀dà ní ọ̀dà ní ọ̀dà tó náà ah, ṣọmọ pé wọ́n wù pé arúgbó èmi ò like arúgbó I no dey do arúgbó o you no get ah I like sisi or you know ọ̀sọ́rọ́ tó gbẹ ẹ̀ náà wọ́n ti gbúdọ̀ gbó wọ́n ti gbúdọ̀ gbó kan ti mọ level you understand but mo jọ yẹn ti mọ̀ pé ah mo ti máa gbó mo ti gbogbo ẹ̀yẹn kàn ń gbérí kalẹ̀ ń gbérí kalẹ̀ ọmọ tí bẹ̀rẹ̀ gbé gọ́ọ̀lù mọ́ ìta tún pé ó ní àmọ́ gbogbo ìṣàkànjápọ̀ mọ́ra pé àárín ah, ìṣàkànjọ́ ṣe máa para mi ni mi ìṣàlè jù síbẹ̀ kan mo mú kàn fọ̀rọ̀ lọ́yìn náà ni pé ah màmá wa ṣókòó sọ̀rọ̀ lẹ ti ń kọ́ tẹ̀lé lọ ní lẹ́bù lálẹ́ yìí. èmi náà ń kọ́ ọmọ náà kọ́ ni mí ni. kọ́kọ́ reject. ebi mi mo tàgbó fún un. aṣọ orí mi ò gbé ni ká ní mo kárí ẹ̀jọ́ yẹn ní àlá mi ní forgive ara mi láyé. Ah, nǹkan tí mo bá bẹ̀yẹn ò dẹrùn style táwọn ọmọ òde ìsinmi oníṣègùn ẹ̀rọ kan mẹ́yìn wa sublinka tecro sixty nine forty six and one eighty oh ah. gbogbo ẹ̀rọ kan jẹ́ wọ́n ha for ire. ẹ̀bọ́n ọlọ́run ah. ẹ̀bọ́n ọlọ́run. ọ̀rọ̀ ọmọ ìyá máa yẹn tọ́ ẹ̀ wò dùn gbogbo èèyàn mọ̀ sọ bẹ́ẹ̀. Ah! alóyin ní kinní kinní yẹn alóyin ní lẹ́wù. mo jókòó rẹ ni. bàǹtẹ́ lẹ́wù ló wà ń bẹ̀. Ah! wo orin promise me android phone yẹn mhm. kò yẹ alẹ́ màá jọ tẹ̀ sójú ẹ̀ ṣé yẹ wà wà gbọ́ wà gbọ́ sórí fóònù yìí sórí mo fẹ́ ká máa fi pé ọmọ sixteen yẹn kò yẹ I no wan dey see you pé arúgbó ni wọ́n hmm, máa rí pé you sixteen pé wàá ẹ̀sìn òun ni tó wá fi lè ṣe o yẹn àwọn ọmọ sí yẹn bí kan ya level sí yàn bí kan ya ti bí sí yàn gbogbo tó fi yẹn ìyẹn kò yẹ ẹ ṣùgbọ́n nígbà tó gbóná lè dá wà níbi kan tó jìnnà mo kàn fẹ́ dá wà kankan kò yẹ ẹ so mo máa béèrè fáwọn ọ̀pẹ wa kàn máa. ìfẹ́ dára yá pọ̀ kò séwu ń bẹ̀ ah! kò séwu nínú àbí kí n wá sanbébà kọ́ bá fi gbogbo ìlànà ìdáná tó bá di kíní jù mo lè fi pépà bò báàgì bọ̀ ẹ́ lójú kí n lọ sí lẹ́bù yẹn gan ló kọ́ mi. tiẹ̀ lè tó lù ú kò lè tó àmọ́ gbá fẹ́ fa. ẹ wá a ó fa ní wàá ló ṣe ń lọ. wàá ló ṣe ń lọ. sótú yá ni bó ṣe mú ọkọ náà ló ti yá mo ń tẹ̀ sókè mo ń tẹ̀ sílẹ̀ ni. bó ṣe ya bẹ́ẹ̀ sẹ́ẹ̀bù. Ah, ọmọ mi ṣókò wà mẹ́. bó jẹ́ bẹ́ẹ̀ sẹ́ẹ̀bù ó ti yá bó jẹ́ nu kọ́nà ó ti yá bó ṣe nu mọ́tò ló yá. ṣùgbọ́n kan mo ṣe táwọn àṣírí o.

kí ló ṣe o ṣọ ṣọ ti jẹun ok but àjọkẹ́ gbogbo bó ṣe ń kárí bọnú yìí kò lè mú solution wá sí nǹkan tó ń ṣe ọ tí nǹkan bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èèyàn máa gbá kámú fọ́lọ́hún ni bó dẹ̀ tún ṣe máa da òun lèèyàn máa bá káàkiri ó ní gbogbo nǹkan tó ń ṣe náà um, well mo ní good news fún ẹ kí ni jókòó dáadáa jọ mo ní mo ní good news fún ẹ well àwọn ibi tí mo lọ lé mi yìí mo bẹ́ẹ̀ submit application ẹ̀ sí ibi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo dẹ̀ nígbàgbọ́ pé ó máa pẹ́ títí next week so o ní láti gbé fóònù ẹ o any calls to bá rí o gbọ́dọ̀ máa gbé lásìkò ẹ̀ do you understand? you're welcome <laughs> but um, babe sorry when life gives you lemons make lemonade do you understand? kí ló ṣe? babe àjọkẹ́. ṣé kò kí n ṣe nǹkan tí mo rò ṣá àjọkẹ́ òun. Hmm. babe. Fatima gbọ́ pé ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́ ẹni rere ẹni rere ẹni rere ní sanwó ọpẹ́ òkè wo wà. àgbáwo sọlẹ. lè sọ kò ṣeé sọ tí mo bá wá bímọ tán kí ni mo fẹ́ sọ fọmọ sọ́ni ìmúwo lọmọ fẹ́ jẹ́ mi mọ̀ eh, eh, eh, àjọkẹ́ sórí gbogbo nǹkan tó ti ń sọ látara mo bá ẹ and I really feel concerned bó sórí tó lọ yẹn pé à ń get rid of it àbá ń terminate yẹn ìyẹn lèmi ò faramọ́ it's against the ethic of my job after all tó bá wò oyún yìí ó ti ń wà tipẹ́ látọdún tó ti ń dààmú lórí ẹ̀ so ìyẹn ni mi ò fi taratara gba tiẹ̀ tó bá ní kémi sọ opinion tèmi if you take to it màá suggest pé kó jẹ́ kó yún yìí mà ju ọ̀dẹ́ ká ṣe DNA. DNA. yá. tádé ṣó fẹ́ fi mí ṣẹ̀sìn ibo ló ti ń ṣe DNA fòyún tó bá jẹ́ pé o fẹ́ kí n foyún yìí sílẹ̀ kúkú sọ pé o fẹ́ kí n fi sílẹ̀ èyí tí wọ́n ló ń bá yan gbọ̀n mí ibo náà ti ń ṣe. jọkẹ́ nǹkan tí yóò bá mọ̀ ó ṣàgbàyàn so mi blame about wọ́n máa ń ṣe DNA foyún. èmi àti ẹ ti wà ń sìn kò ń ṣe ọdún kékeré I've been your family doctor for long gbogbo nǹkan tí mo ń sọ yìí I'm talking as a uh, medical doctor a know-how person in the field kò ń ṣe pé mo fẹ́ fi ẹ̀ṣẹ̀ sin àbí anything èmi tí mo sọ pé kò jẹ́ kóyún ìmú àtúwọ̀ díẹ̀ ká ṣe DNA the only thing ni pé ẹ máa jẹ́ kó mature mo yẹ sọ lẹ́ẹ̀kan that is anything from uh, three months above wọ́n lè ṣe DNA and then you can determine the paternity nǹkan tó bá wù ẹ́ you decide. mo máa tún ní láti jẹ́ kó rìn ìgbà òsì. jọkẹ́. ẹlẹ́dàá mi má máa jẹ́ ìṣẹ̀lẹ̀ ìgbà jọkẹ́ ò ní ṣẹlẹ́yà i can read what is going on on your mind and mo fẹ́ kí nǹkan kan yí ẹ ṣé ní gbogbo nǹkan tó ń ro yẹn kò sí nǹkan tó kàn ẹ́ pẹ̀lú anybody whatever the word like let them say nǹkan tó wà important tó dẹ̀ paramount nínú kinní yìí ni pé oyún èrò ti ń wá tipẹ́ òdẹ ní ìdẹ and látijọ́ tó ti ń dààmú tó ti ń wọ́yún gbogbo àwọn tó ń consider pé wọ́n lè ní nǹkan tó ń fẹ́ sọ àbí kí làwọn èèyàn fẹ́ máa sọ ń pa ẹ̀ what have you contributed to it nothing ìwọ ló ti ń sáré sọ̀tún sáré sósì tẹ́lẹ̀ so nǹkan tó bá ṣe ń sìn ti ẹni. Oh. Ah. I I I know. have been àánú àrùn ọ̀rẹ́ àbí dìde How much ìwọ̀dì. olórí ẹbí káàbọ̀ ọmọ jálẹ̀kùn. láàrin oúnjẹ oúnjẹ oúnjẹ oúnjẹ oúnjẹ oúnjẹ. Hmm. Hmm. oúnjẹ lójú oorun ayé ọtí bí ọba báyè rẹ dé pọ̀ bá sí báyìí bó lè mú ti ráyè ibi tèmi lọ ah. lẹ́nu ṣẹ́sìn ah. ẹ kú ojú oorun o. ọba hmm. mú bó lè mú ti jáde. Eh. e kale e bolewa bite ja mi sinjo ni e wa wo mi nbe amo to ba je pe yin le koko di edude mi o to ba si je mi na mo koko di indude o de tanis o ku oju orun ko wo lo luwa re enikun ni bolu kúkú mọ̀ bí a kà bá bọ́ bàtà ni àmọ́. Hmm? wàhálà ńlá làgbà àgbà owó fà lẹ́sẹ̀ yìí o wàhálà ńlá ló fà lẹ́sẹ̀ yìí o nǹkan kan gbọ́dọ̀ ṣe o eh, bọ́dà kí nǹkan kan gbọ́dọ̀ ṣe wọ́n o kódà ẹ jẹ́ kémi ọmọ rẹ. gbogbo ló para sí bẹ̀rẹ̀ bí ló ń ṣe à òun bá sọ̀rọ̀ ó ṣe yàmàyàmà lóyún gbélé yìí kí ló ń ṣe ẹ́ ẹ̀gbọ́n kò lè ṣe irú lóra ẹ̀ fílẹ̀ ń bẹ̀ nísìn ẹ̀yẹ́ kan ṣe rọra ẹ̀gbọ́n kò lè ṣe ìdá sábà àwòrán tiẹ̀ ẹ̀kọ́ tí ò ní ẹrú máa ní. àti tó bá máa ẹ̀dùn ni ó a ò lè mọ̀ kẹ́ni tó ń sọ wa kọ́ má bàa yín láyé jẹ́ o ènìyàn dúdú ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló wọ́n lọ́gbọ́n ló fi bà ní láyé jẹ́. ènìyàn ló burú jù ó nínú gbogbo tọ́lọ́run dá ènìyàn ló yẹ ká sá fún ọmọ ènìyàn wọ́n burú ọ ojú ọ̀sẹ̀ fi mọ̀ wá ẹ̀dá ojú tútù inú lóró ayé bẹ́ẹ̀ ní kò ẹyẹ wa ò ní fò síbi tó ti ń sọ kó pẹ́yẹ o a ọmọ ènìyàn wọ́n lẹ̀. ìṣe ayé olóyè ká fura sí ọ̀rìn ìwà èèyàn tó ń ba ẹyẹ dùn ní o àwọn èèmọ tẹni tó ń sọ wa kó má bàyìí láyé jẹ́ o èèyàn lóde ìwà dúdú ah. wọn lọ́gbọ́n ló wọn lọ́gbọ́n ló fi bá a baniláyé jẹ́. a ò pé kẹ́ má ṣoore ẹ ronú lẹ́ẹ̀mejì o ẹ ronú sí i tábàfọ̀ tún ọ̀tún ta kò sí òsì o ní jẹ́ kọ́wọ́ mọ ìjẹ́lá báwo la ṣe fẹ́ mọ ohun ẹni tó ń ro bí sin wa ẹ̀yin ṣoore wọ́n ń ṣe bí a nítorí kí wá ní ọmọ ènìyàn ló kún un jọ ìṣeyẹyẹ olóyè ká fura sí ọ ìwà èèyàn o ló ń ba ẹyẹ dòní o a ò lè mọ kẹ́ni tó ń sọ wa kọ́mọ bàyí láyé jẹ́ o ènìyàn dúdú ìwà dúdú wọ́n lọ́gbọ́n ló wọ́n lọ́gbọ́n ló fi bàyí láyé jẹ́. lọ́wọ́.